Jazakumullahu khairan nínú àwọn ìbéèrè tó tún wà bí wọ́n ti jẹ́ pé Nàìjíríà tí a wà yìí ariwo kò sí kò sí ni kó wá ń pariwo tí àwọn yẹn sì ń mọ̀ pé àsìkò tí a wà yìí àwọn olùmọ́ náà sì ń pariwo kékeré gbìyànjú láti máa ṣèrànlọ́wọ́ fún àwọn tí ojú ń kún pàápàá jùlọ àwọn tí wọn rí ọwọ́ sí lẹ́nu tó tún wọ́n ní ẹ ìmọ̀ràn fẹ́kẹ́ gbà pẹ̀lú àwọn tí ọba láti rí nínú àwọn mùsùlùmí kó jẹ́ pé àwọn lébọ̀ wọn àbí fámílì àbí mọ̀lẹ́bí ń bẹ nínú wọn tí bí ń pa léyìí tí ò ní báyìí lọ́mọ wọ́n ní aṣọ ọdún nìsín àmọ̀ pé téèyàn bá ní tí èèyàn wọ́ téèyàn bá ní tuntun èèyàn lè wọ èyí téèyàn ó ní ilé wọ́n láwọn báwọn ti ń sọ̀rọ̀ yìí lórí pé nǹkan ń bẹ ńlẹ̀ fáwọn àmọ́ ń bẹ nǹkan tí máa ń bà wọ́n nínú jẹ́ pẹ̀lú báwọn ti máa ń rí àwọn mùsùlùmí wọ́n ti máa ìyà àti kòtó nǹkan fún àwọn èèyàn táwọn sì mọ̀ pé ń bẹ nínú àwọn tọ́lọ́ kẹ́ nínú àwọn tá sí mùsùlùmí wọ́n ní ẹ̀dá ọ̀pẹ̀ báwọn sì títí fáwọn èèyàn pàápàá jùlọ lásìkò tá a wà yìí kárí mọ̀ pé lẹ́yìn bá ná owó sílànà tí ọba aláàfẹ́ tán ọba aláàmọ́ tí ń bùkún fún ẹ̀dá rẹ̀ ìzọ́kùnrin wọn kọ́ yàn. ìzọ́kùnrin kọ́ yàn tí owó ń dẹ́sọ̀ yìí láwọn èèyàn ń gbọ́ <laughs> ẹ̀yìn náà tó ẹni yìí ti ṣe sétí tó kọ́lọ̀ ń jẹ́ káwọn èèyàn ká gbọ́ ìṣètì ìbéèrè ìmọ̀ràn ní ìṣítì so ẹbí ẹni yìí ṣe sọ àwọn ọjọ́ yìí ayé àmúfọ́ ọ̀rẹ́ra ọjọ́ tó tóbi ni kí n rántí àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn nínú ẹbí nínú ará aládùúgbò aláìní kí n rántí wọn pàápàá jùlọ kò ẹ nídìí kó sódìgbà tí irú ọjọ́ báyìí bá dé ṣùgbọ́n tọ́jọ́ báyìí bá tún wá dé ó tún ayẹ kó kápá àbí kẹ́yìn kó tún gbèrú kó tún gbèrú torí pé Allahu akbar bí olúwa bá sànú yàn ó bá yẹ ríṣẹ́ rí gbèsè tọ́lọ́n sì gbà lẹ́sìn fún a ọmọ kú oríire o ó kú oríire lásìkò yìí ẹlẹ́ẹ̀kejì nínú àkíyèsí òun ni pé kéèyàn máa náwó lójú ọmọ ènìyàn ni wọ́n máa rí pé ń dínkù àmọ́ kò dínkù torípa déhùn ni látọ̀dọ̀ ọlọ́run gbogbo ọmọ fàtúmí ṣe yí fọwọ́wà yóò kúlẹ̀fọ̀ bẹ̀bá náà kankan ọlọ́run á fi mí rọ́pò olùwà sí mi in ahsantum ahsantum lè àfòsìkọ̀ bẹ̀bá ṣe dáadáa ẹ̀ ṣe ara yín. النبي صلى الله عليه وسلم قل ما من يوم تطلع فيه الشمس كسي أجوكا تون أيو تاني كما وانا ينطلع وبافون àfi kó jẹ́ fáwọn màlàkàn àmàláìkà méjì kan bẹ̀ iṣẹ́ tó lọ́wọ́ bá gbé láwọn lọ́wọ́ ni pé àwọn máa ń ṣàdúrà wọ́n sì ọ̀kan ṣàdúrà ọ̀kan ṣépè èyí ń ṣàdúrà wọ́n mọ̀ ní Allahumma àti àdáhùnmá àpé mú fi kán kọlàfà ọlọ́run gbogbo ẹni tí ń ná máa sàdì pẹ̀lẹ́ fún wà á pé mú fi ká tálàfà gbogbo ẹni tí ń bì mọ́wọ́ pé a irun mú lélẹ́yìí ìparun ni kó máa jẹ fún un kọ́mọ́ sàlùbáríkà ní ọ̀rọ̀ rẹ̀ adúlá màláíkà sì kúrò lórí direct entry ni. eh direct entry hmm. direct entry ni hmm. so gbogbo eléyìí o tó fún gbogbo ẹni tó lọ́n bá bùkún pàṣẹ wá wí yìí nígbà míì ẹni tí kù díẹ̀ káàtó fún kóun náà kó má ní jàṣà wọn pè kí nìkan ní òpó bíi àìní oníwọ́bi àìmí oríṣiríṣi lọ́mọ ènìyàn oríṣiríṣi lọ́mọ ènìyàn bó bá ti rí ẹnìkan báyìí kọ́lẹ̀ lómi ń bẹ lásìkò yìí bó bá kọjá lóde ẹlòmíì tó rágbó onírẹ̀lì agbo sí tí wọ́n mọ̀ so kalẹ̀ ni gbogbo ní ti èyí ń pààyàn yìí lọ rágbó ságbó lọ́kàn iná ìkárá ní bórẹ́nìkan tó gun mọ́tò onírẹ̀lì èpè yẹn ọmọ ṣẹ kò sí mọ́tò lọ́kàn àbí kó rẹ́ nìkan kó máa fa gáàsì káàkiri kó máa fa ah. kékeré gáàsì yóò ní ẹ̀rí gáàsì ní gáàsì ní lọ́sì ẹlòmíì ló ń jẹjẹ gbọ́dọ̀ ra ọ̀nàkó ọ̀nàkó ra gáàsì ìgbà tó ló ń jẹ ẹlẹ́jẹ lọ́sàmọ́ gbogbo ẹ tiẹ̀ pé kẹsàmọ́ ẹni rẹ̀ ń ti ga kẹsà kò wá kò wá ìwé èèyàn báyìí náà kì í ṣe àpẹẹrẹ èèyàn dáadáa ẹni tó ṣe pé bíi gbogbo tí ẹ kí bùkátà ṣe ẹ̀dá yóò mọ wá fi ẹ̀mí ibú yóò mọ ọ̀rọ̀ sí i gbogbo ẹni tó bá rí ẹ̀yìn ẹ̀rí nígbà tó yóò tán ẹ̀gbọ́n tó gẹ fìlà sífìlà hmm. lọ́kàn ó tún lọ sífìlà ń sáṣẹ ẹ̀dá kan sífìlà máa ń jẹun yóò mọ wá rò kúrò torí pé ẹ̀mí yẹn ti ṣe kí ni o kọ́dà máa ń fún máa ń fún ẹ̀gẹ̀rì ẹwù fìlà tó ní ẹ bá mọ ìfìlà ọ̀hún ẹwù tó gbélé mi lọ kò ní ní tẹ̀lọ́ so gbogbo àwọn èèyàn báyìí wàláhì káwọn èèyàn bẹ̀rù ọlọ́run àkíyèsí lábẹ́ ọ̀rọ̀ yìí wàláhì àwọn èèyàn bẹ tán nífẹ̀ẹ́ dáadáa o àwọn èèyàn fẹ́ ṣe rere ṣùgbọ́n wọn máa right channel àwọn kan bẹ bẹ́ẹ̀ ń fẹ́ tán bá rí channel tọ́ka wọn balẹ̀ wàláhì wọn rájì láti ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ sálọ́mọ̀ tó wọn kò ó fún sálọ́mọ̀ tó wọn gbá máa náà ìfún hmm. èyí ń bẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n sí àwọn èèyàn máa ń ṣe gbìyànjú wọ́n ń ṣe kò túmọ̀ sí pé kò míì náà tí wọ́n láwọn ẹ̀mí o ṣùgbọ́n àwọn èèyàn dáadáa ń bẹ tí ẹ̀ bá wá jẹ́ ni tí ẹ̀mí rẹ̀ ó jẹ́ ni olójú kòkòrò kò ní tẹ lọ́rùn kò sì ní tẹ ṣe fún un yóò sì máa rò ó náà ní pé ẹ̀rí yóò sá wá kankan wí pé ẹ̀rí sí nǹkan tó tún kánì kéèyàn tún máa ní òun tó tún lọ ó tún lọ ó tún lọ aṣọ àti tó ń sùn lọ́tọ̀ ẹ̀dá kan aṣọ rẹ̀ aṣọ òun yọ̀rọ̀ awúrúkú yìí kan gbogbo ẹ̀mí kara bẹ́ẹ̀ sì ni hàdà fadlu min Allah ọ̀la lélẹ́ ìlọ́dọ̀ ọlọ́run èèyàn gbọ́dọ̀ sọ pé bí ọlọ́rọ̀ olówó bí ṣe sẹ̀mí ni kí ìsẹ̀mí jẹ́ orí hàdà qismu min Allah ìpín lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ń bá kẹwọ́ náà bóyá ó ṣe jù bẹ́ẹ̀ lọ kí ẹ má kara kó sì máa àmọ́ ètò jẹ́ ìwọ̀ tálíkà lọ́rùn ẹni tó ní òní kọ́ sànú ẹ̀ kọ́ sànú ẹ̀ pápá jùlọ ìtọ́jú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ó sì zàká ṣùgbọ́n àwọn àsìkò báyìí èèyàn gba àwọn èèyàn yànjú pé káwọn èèyàn sálápá tètè orí nínú àwọn kan tí jẹ́ káwùjọ kó lójútùú kó sunwọ̀n kálùbáríkà ọlọ́wọ́n bọ́ pọ̀ ń bẹ́ẹ̀ òun náà ni ẹni tó bá ní kó ṣe fẹ́ni tí ò ní torí pé ọlọ́wọ́n bá máa ń gbàdúrà tálíkà púpọ̀ ọlọ́wọ́n máa ń gbàdúrà tálíkà púpọ̀ so bọ́lá bá ti gbàdúrà tálíkà àwọn tán ní wọ́n máa wọ́n kọ́ máa lọ ọjà náà ń tà ní òwò náà ń ṣe ní iṣẹ́ ọwọ́ ní gbogbo ọmọ lọ àwọn ọmọ rántí tálíkà torí pé tálíkà lọ́pọ̀lọpọ̀ pápá jùlọ àwọn tá tá wọn súnmọ́ lọ gbogbo ẹ̀mí olówó bísímà lákàyè olówó ọ̀sẹ̀ tù <laughs> ẹlòmíràn lè jòkó ìṣẹ́jú márùn-ún bá lẹ́sẹ̀ wà ń jòkó yìí olówó ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́kíṣẹ́ ó ti dé lẹ́bù ẹlòmíràn òrùn sùn máa fi kó lóògùn calculation ni kìnìkan ọ̀gbọ́dọ̀ sí kínní kọ́ọ̀lù ní àìrójú ara ẹ̀ ti pa ẹlòmíì fi ń kí wákàtí márùn wákàtí márùn ó yìí náà sì ní ìkàtà nkì náà ni ọ̀tọ̀ ni tí ń rò lórí wákàtí lórí akápọ̀ kan torí pé kínní ìṣàkàl ìṣàkàl àṣàkàlàwò yàní ṣàánù àlámàlì rẹ̀ yìí ó ti kó àìrójú àìrójú bá àìrọ́ àìbá ṣùgbọ́n tọ́lọ̀ fi sàmì ẹlòmíì òun náà ní dáadáa ti ń ṣe bí wọ́n á pa àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ bí wọ́n á fi sàmì ẹ̀ yóò gbé ẹ lọ ìwádìí káwùjọ balance gẹ́gẹ́ bí olùbẹ̀rẹ̀ ṣe béèrè e, gbogbo ẹni tọ́lọ̀ bá kẹ́ wọ́n sànú àwọn aláìní ọláìka sànú fadlu min Allah wọ́kọ́ ló ní ẹ̀gbọ́n tọ́lọ̀ bá wù ní wà á tú hún mímá lèláhi lẹ́rìí àtàkùn wọ́kọ́ ló lówó owó ọlọ́run dúkìá ọlọ́run ọlọ́run yẹn fún wọn nínú owó ọlọ́run tó kà kólé wọ̀ lọ́wọ́ ọkà kólé wọ̀ lọ́wọ́ ni àbíolúwa kọ́mọ́sá sàmànà gbogbo àwọn ọlọ́rọ̀ ó sì bá wa sàmànà àwọn sáríkà náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àti pín alákọ̀ọ́kọ́ àti pín ẹlẹ́kejì mímẹ́ mínàlá ọlọ́run ni ọlọ́run ló pín kí èèyàn má rò kúrò kó sì má darí àlámọ̀rí síbò míì kó fẹ̀mí sọ́dọ̀ ọlọ́run kó darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó sì gbà wípé èyí tó lóore fóun rèé tọ́lọ́wọ́n bá sàlẹ̀ sàì. Hmm. innal insana la yatagha amọ̀háwó ìtàrànà ẹlòmíì di ọ̀daràn tó bá ní owó lọ́wọ́ hmm, hmm. ọlọ́wọ́ àmọ̀ bíi afẹ́ ẹni rí la fẹ́ kó jẹ́ ó sì rà sí níwọ̀nba bí ọba yín sókè fún ètò rẹ̀ ọ̀nà yọ balẹ̀ ọlọ́wọ́ ọba jẹ́ ọlọ́wọ́ ọba máa ń tọ́tọ́ sóńkálùkù ọlọ́wọ́ ọba kọ́ máa kà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wọ́n lọ́wọ́ àwọn èyí ò tàwọn fèèfì náà.